sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki ṣé mo pé a máa ń Miliki ní orí ètò Miliki náà ni nítorí náà la ṣe dá ètò Miliki sílẹ̀ níbikíbi tí a bá wà níbi tẹ́ ti ń ṣiṣẹ́ ẹ̀yin olólùfẹ́ wa kí ni kí n máa ṣo iṣẹ́ tèmi gbà ni pé kí n máa dá yín lára nítorí pé ìdárayá yín òun ló jẹ mí lógún lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn tá a ti lọ fẹsẹ̀ rájò sí orin Ricardo Banks rọra ẹ̀wọ́n ní ká rọra máa ṣe bí ọdún ṣe ń lọ sópin bá ṣe ń bèrè ire owó ire ọmọ ire ayọ̀ ire àlàáfíà ìyẹn sọ wípé áá ah, ah, kakọ̀ máa wá gbogbo nǹkan pẹ̀lú ojú pípọ́n pé àdandandandan owó ìgbúdọ̀ wọlé wà dandandandan kí ọdún tó tán iṣẹ́ ìgbúdọ̀ wọlé wà dandandandan kí ọdún tó tán mo gbúdọ̀ lọ́kọ mo gbúdọ̀ láyà rárá o wọ́n ní ká máa rọra máa ṣe nítorí pé ohun gbogbo ọwọ́ Ọlọ́run ló wà wọ́n ní asúré tètè kò ní rìn kọjá ilé ẹni rìn pẹ̀lẹ́ náà kọ́ kò ní rìn kọjá ilé bí ọlọ́run ṣe dá wa kádàrá wa lọ́tọ̀ọ̀tọ̀ ni o nítorí náà nǹkan la ṣe máa ń gbá orí wa mú lójú máa ń sọ pé orí mi gbé mi débi rè o ṣùgbọ́n kò yẹ kí a tún sáré jù lọ́wọ́lọ́wọ́ báyìí abala kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn ìtàgé eléyìí táwọn olóyìnbó ń pè ní behind the scene òun ló kù báyìí eh, abala behind the scene pẹ̀lú sinimá kan tó ń yà lọ́wọ́lọ́wọ́ tó ń pè ní ayé òfégè ayé òfégè ẹ wo mi ò ní sọ̀rọ̀ jù ẹ jẹ́ ká tiẹ̀ lọ jẹ̀gbádùn bó ṣe ń ṣẹlẹ̀ ní ẹ̀yìn ìtàgé gbogbo bó ṣe ń fiyọ̀ sí bó ṣe ń firú bó ṣe ń fata bó ṣe ń fi pọ̀ mọ́ bó ṣe ń yí láta nínú ẹ̀ka tíátà láti lè sọ di sinimá kan di odidi ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn lẹ́yìn ìtàgé lórí sinimá ayé òfégè à ń bọ̀ orúkọ mi ni olódà olùwàtòsìn magnet uh, èmi ni dop tí àwọn yorùbá ń pè ní eh, olùyàwòrán so èmi ni mò ń ya iṣẹ́ yìí eh, iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ tó yẹ pé tí gbogbo wọn yàn bá wò wọ́n máa nífẹ̀ẹ́ sí gan so iṣẹ́ yìí dẹ̀ jẹ́ iṣẹ́ tó yẹ pé even though àwọn challenges tá à ń face lórí ẹ̀ which is uh, I count it as a technical challenge so which is iṣẹ́ tó bá wà profession so làwọn challenges yẹn máa ń ló máa so that's what I just say about the production it's very good and it's mature yeah. orúkọ mi ni sharafadin ọlábọ̀dé àwọn kan máa pè mí ní mr ayé ẹ wọ́n jí àkọlé yẹn lò nínú orúkọ mi wọ́n pè ní ayé òfegè èmi ò kí ń bá wọn he èèrà tí kò lọ́mọ nú láti lẹ gbogbo èèyàn mọ̀ mi mi ò kí ń kópa nínú eré pé bóyá wàá rí pé wọ́n rí mi lórí amóhùnmáwòrán gẹ́gẹ́ bí òṣèré ṣùgbọ́n eléyìí ló máa jẹ́ eré àkọ́kọ́ tó máa jẹ́ pé ipa tí mo kó ó ju ìran kan lọ which is more than one sin. mi ò ń yà ju scene kan scene méjì lọ ṣùgbọ́n nínú eléyìí mo ṣe tó scene mẹ́wàá so eré tá ń yà yìí eré tí yóò kọ́ni lọ́gbọ́n ni tó jẹ́ pé gbogbo àwọn tó bá wò ni wọ́n máa nífẹ̀ẹ́ sí tí ò bá dáa ni ò ní sí ń gbogbo nǹkan tá a bá ti lọ́wọ́ sí ibẹ̀ ló máa ń dáa. orúkọ mi ni Rabiu Olúwaṣẹ́gun Ayọ̀bámi tí àwọn olólùfẹ́ mi máa ń pè ní Òkòtó Ìfẹ́ àkọlé eré tá à ń yá ẹ a pè ní Ayé Òfegè yeah that's the title Ayé Òfegè ìtàn Ayé Òfegè ó jẹ́ ìtàn kan tí ó ní ìtumọ̀ lọ́nà àrà ó jẹ́ kó yé wa wípé ohun tí a bá fọwọ́ wa ṣẹ́ fún ló máa ń pẹ́ lọ́wọ́ ẹni pé ẹ̀dá tó bá tajà yìí pẹ́ ó di dandan kó gba owó òkúta um, ipa tí mo kún bẹ́ẹ̀ ni ayọ̀ bá mi ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn yahoo boy nínú iṣẹ́ yìí ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà níbikíbi tí ọlọ́run bá ti fún ẹ̀yin olólùfẹ́ mi ní àǹfààní láti máa wo ètò ti ọjọ́ tòní mo lérò pé ẹ ti jẹ̀gbádùn abala bó ṣe ń lọ ní ẹ̀yìn ìtàgé ẹ̀ ní orí oko eré sinimá kan tó ń pè ní ayé òfégè ẹ wo lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ ilé ìta ti ń sọ látàárọ̀ àti jẹ̀gbádùn sinimá àti jẹ̀gbádùn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ jẹ́ ká tún lọ fẹsẹ̀ rajó sí orin ẹ̀ láti ọwọ́ rude boy tó ń pè ní reality à